béèyàn bá gẹṣin nínú ẹbọra ìlú òwu tó jẹ́ balógun òwu ti ilẹ̀ ẹ̀gbá ní ìpínlẹ̀ ògùn olóyè matthew aremu òkìkíọlá olùṣègùn ọbásanjọ́ tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ní ọjọ́ ẹtì tí ṣe ọjọ́ friday ọ̀sẹ̀ tó kọjá yìí ó dájú pé ẹṣin náà kò lè kọsẹ̀ o bẹ́ẹ̀ ló tún rí fún gómìnà ìpínlẹ̀ ògùn náà gómìnà dàpọ̀ abíọ́dún tó tún jẹ́ alága gbogbo gómìnà ní apá gúúsù nàìjíríà pẹ̀lú bí àpapọ̀ ẹgbẹ́ àwọn kìrìsìtẹ́nì ilẹ̀ yorùbá the christian association of nigeria southwest zone bí wọ́n ṣe fi oyè dá wọn lọ́lá tó sì jẹ́ kó di mọ̀ pé òpómúléró pàtàkì ìní ọbásanjọ́ àti gómìnà dàpọ̀ abíọ́dún fún ẹ̀sìn kìrìsìtẹ́nì àti àwọn kìrìsìtẹ́nì ní ilẹ̀ yorùbá àti ní gbogbo nàìjíríà nínú ayẹyẹ ti ẹgbẹ́ kánú ilẹ̀ yorùbá tí wọ́n ṣe lábẹ́ alága wọn tuntun ìyàn alága gbogbo ẹgbẹ́ kìrìsìtẹ́nì ní ilẹ̀ yorùbá bíṣọ̀bù inú gbàgede garden of faith tó wà ní kẹ́ńtà ìyún lágbègbè ìdíyàbà ní ìlú abẹ́òkúta ènìyàn mà ti fi oyè oyè ńlá dá olùṣègùn ọbásanjọ́ lọ́lá gẹ́gẹ́ bí òpómúléró fún àwọn kìrìsìtẹ́nì ní ilẹ̀ yorùbá àti nàìjíríà bíṣọ̀bù túnde akin akínsànyà ó ní ìdí táwọn fi dá ọbásanjọ́ tó tún jẹ́ aṣíwájú onígbàgbọ́ ìpínlẹ̀ ògùn táwọn fi dá lọ́lá ńlá ni pé ipa tó kó fún àwọn kìrìsìtẹ́nì lásìkò tó wà ní olórí orílẹ̀-èdè yìí àtìgbà tó ṣèjọba rẹ̀ alágbádá ó ní kò kéré rárá ó lásìkò Ọbásanjọ́ ènìyàn wọn kọ́ gbọ̀ngàn International Christian Center ICC ní ìlú Àbújá bẹ́ẹ̀ ló ló jẹ́ kó di mọ̀ pé ńgbà tó tún wà ní ipò ààrẹ ìran tó dá ẹgbẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ àlàáfíà káàkiri gbogbo ẹ̀sìn tó wà Nàìjíríà sílẹ̀ èyí tó pè ní Nigeria Interreligious Council NIREC ó ní gbogbo eléyìí kò lè jẹ́ káwọn gbàgbé Ọbásanjọ́ nítorí pé ẹni tó bọ̀wọ̀ fún Ọlọ́run gidigidi àti ẹ̀sìn Kristẹni ni ní ti gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n ní látìgbà tó ti di gómìnà ìpínlẹ̀ Ògùn nǹkan ńláńlá ló ń ṣe fáwọn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni ó ń dáàbò bo ẹ̀tọ́ àwọn kìrìsìtẹ́nì wọ́n ní gbogbo eléyìí làwọn rí wípé ó di dandan kí àwọn dá òun àti Ọbásanjọ́ lọ́lá tó sì jẹ́ pé wọ́n ní kí wọ́n tẹ̀síwájú nínú iṣẹ́ rere tó ń ṣe fún kìrìsìtẹ́nì àti Jésù Kristi tí wọ́n sì ló dá wọn lójú pé àwọn náà yóò bá níbi èrè ṣá ọ̀pọ̀ àwọn èèyàn pàtàkì náà ni wọ́n wà níbẹ̀ láti bá gómìnà Dàpọ̀ Abíọ́dún àti olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ yọ̀ àwọn aṣojú pẹ̀dúmọ̀ pásítọ̀ ni pásítọ̀ Enoch Adéjàre Adébóyè ti ìjọ Rìdíìmù aṣojú gbajúmọ̀ pásítọ̀ tó di olùdásílẹ̀ ìjọ Mountain Fire ni pásítọ̀ Daniel Olúkọ̀yà gbajúmọ̀ wòlíì obìnrin ìjọ Kérúbù ni màmá Esther Ajayi àti kábíyèsí olùtì ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Ògùn ọba Kẹ́hìndé Olúgbẹ́ńlé ọ̀nàrẹ́bù tó ń ṣojú agbègbè Yewa nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá ọ̀nàrẹ́bù gbóyèga isiaka nasir òun náà wà ń bẹ̀ o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì ni wọ́n wà ń bẹ́ẹ̀ láti bá Ọbásanjọ́ àti Dàpọ̀ Abíọ́dún ṣe àjọyọ̀. thank you